lárúbáwá ẹ ní ìgbàgbọ́ nínú òmìnira yorùbá twenty twenty two ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ni mò ń kí ẹ̀yin ni mò ń kí à ń celebrate yín lénìí a máa máa celebrate yín dáadáa títí ayé máa fi parẹ́ ni ṣe é rí mo fẹ́ kí ẹ rántí mo fẹ́ kí ẹ rántí ipò tí ẹ wà ní gbogbo ìgbà ni mo fẹ́ kí ẹ máa fi sí ìrántí ọkùnrin ni yín o ẹ̀yin lọ́lọ́run kọ́kọ́ dá ó da yín àwòrán rẹ̀ tó jẹ́ àkọ́kọ́ bàbá ńlá wa tó ń jẹ́ Adam ó da yín àwòrán rẹ̀ ó dẹ̀ ní pé a ìṣọwọ́ mi dára ó ṣe àdúrà fún yín ó gbé agbára fún yín débi pé a gbogbo tọ́nà ń mà dá ni ó máa kò sábẹ̀ yín ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ orúkọ gbogbo nǹkan ẹ̀yin bàbá wa mà ní ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ gbogbo nǹkan lórúkọ ó tún ṣe débi pé màlẹ́ ṣubú tó ń gbéraga ṣẹlẹ ṣẹlẹ àwọn ṣẹlẹ àwọn onígbéraga ṣẹlẹ tó máa ń ṣẹlẹ̀ ìṣubú ni gbogbo ẹ tó ń gbéraga ìṣubú ni ṣe ìrìnsẹ ìgbéraga tó gbá òfin Adam òun ló fi dẹni ẹ̀tọ́ ní ìgbó látàrí pé gbogbo ẹni tí ò bá tí ò bá ṣọ́ ara ẹ̀ tó lọ ń gbéraga áà ah! kábíyèsí o. ẹ̀yin bàbá wa ọlọ́run ṣe yín lógo tó pọ̀ ògùn ara yín pọ̀ débi pé ó pọ̀ débi pé ṣebí ara yín ni ọlọ́run tó ti yọ obìnrin jáde níbi tí ògùn ara yín pọ̀ dé direct communication lẹ́ni pẹ̀lú ọlọ́run nítorí pé nígbà tí ọlọ́run ní Adam níbi olówó à ní èdè yọjú o òun sápamọ́ ni ẹ́ kí ló ṣẹlẹ̀ à ìròyìn wà o. ibi tí ẹ ní direct nìyẹn ihe náà níbi tí ọlọ́run ṣe oore fún yín nìyẹn ó máa ń o o gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ ayé gbogbo ayé ayé ayé ayé gbogbo yẹn ìgbà lè tí ẹgbẹ́ nǹkan ara ẹgbẹ́ rẹ̀ everything ẹgbẹ́ rẹ̀ body things ẹgbẹ́ rẹ̀ ẹ gbàgbé glory yín ẹ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ìjì òye yín ni pé kò lè tán lùgbà oṣù mo rò pé mo rà ká má fi pamọ́ rí fi pamọ́ lára something like that ẹ̀yin ọkùnrin ó sì wà lára yín ogún yẹn wà ní ìpamọ́ ni ó wà nù ara yín. encourage everybody. spirituality ẹ̀yin bàbá wa mo fẹ́ nǹkan tí mo ṣe ń sọ ẹ̀yin bàbá wa tó gbé pẹ̀lú ayé òbá tó ń tún etí gbòòrò ní gbogbo nǹkan tí mò ń kà ẹ́ pé mò ń direct ẹ̀ sí mò ń direct ẹ̀ sí gbogbo ọkùnrin tó mọ̀ pé problem tó wà lágbàáyé ilẹ̀ Yorùbá nǹkan tó fà á nìyẹn ẹ̀ lose spirituality yín ẹ̀ wọ́gbọ́n ara yín kẹ́ search èyí tó sì wà ní ìpamọ́ ń bẹ̀ kẹ́ ẹ gbé jáde Ọlọ́run ló kọ́kọ́ da yín ó da yín láwòrán rẹ̀ àṣírí wà lára yín tó jẹ́ pé nígbà tí ẹ bá wọnú spirituality by direct mi ọlọ́run máa darí lóhùn mi níbi tí ẹ súnmọ́ ọlọ́run dé nìyẹn níbi tí ẹ súnmọ́ ọlọ́run tó ń bọ̀ àwọn obìnrin náà ó ah, kí ló jẹ́ bẹ́ẹ̀ sharp sharp hmm, ọ̀nà ẹwà ah, àwọn obìnrin kíákíá ni kò dẹ̀ sí nǹkan títí wá fi ova aláìdí tí nítorí kí ni ẹ̀yin wà mọ̀ nínú nǹkan ayé àwọn obìnrin lè ṣera wa. spirituality yín lọ ẹ máa wo spirituality yín báwo lẹ ṣe máa wo spirituality yín ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìfẹ́ ọmọ èèyàn ẹ̀rì àwọn. ṣe ẹwà òòlì dákàbá lè forí fún gbogbo ọlọ́ọ̀dá ẹ máa wà òòlì nínú èrò yín nínú ìwà yín nínú ìṣe yín nínú gbogbo nǹkan tí ẹ bá ń ṣe àní kẹ perfect ọlọ́ọ̀ nìkan ló perfect ẹ wà ẹ nífẹ̀ẹ́ bí yín ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ẹ bẹ̀rù ọgbọ́n ẹ nífẹ̀ẹ́ ọgbọ́n ẹ nífẹ̀ẹ́ ẹ̀rọ yín nǹkan dáadáa dáadáa máa rò nǹkan láṣìírí ni kí ló ṣe láṣìírí gbogbo àwa tá a wà nílùú òwe òbò káàkiri ẹ jẹ́ ká wò ó ẹ rí pé wọn ọ̀kan wọn ìmọ̀ wọn ọ̀mú kankan lé ṣe bẹ́ẹ̀ rí prime minister odidi prime minister ni o netherlands àbí nǹkan kan bẹ́ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí mo ní kí brọ́dà mi fi hàn kán kán ṣọ ẹ̀ mo dẹ̀ rò ti discuss ẹ̀ ó rìn lórí títì pẹ̀lú ará wọ́n tún sọ̀rọ̀ wọ́n ní conversation ṣe rí siren ṣe rí bodyguard ṣe rí àwọn tó ń wo bí tó ń wà wọn bá ń ṣe gàràgàràgàrà tó ń tó ń tó ń ṣe rí mọ́tò bíi ẹ̀yábi tó bẹ́rìn títì ṣe rí kò dẹ́ ṣe pé bóyá kò ní sí security láàárọ̀ àdìgbò ẹ̀yà security máa wà ó security máa wà ní gidi àìmọye àwọn president mi fẹ́ gbẹ́gbẹ́ àti bá gbẹ́gbẹ́ àá àwọn ilé ìwé kọ̀wé ààrẹ rẹ ní fún ìfẹ́ náà ní wọn ti gẹ́tì odidi surveillance tó wà bẹ́ẹ̀ náà lédè kí ló dé àìmọye olówó tẹ máa gbá tẹ máa gbẹgbẹ kọjá mélòó mélòó ẹ máa dúró tẹ máa sọ̀rọ̀ tẹ máa ṣe tábàdẹ ní àtà ló ń bá sọ̀rọ̀ wá ní à sẹ́nétọ̀ kan ní àá sẹ́nétọ̀ kẹhẹ o lè wọ́n tì sẹ́ni táì o lè sọ nǹkan tó mú ẹ. ẹ jẹ́ àṣírí rọrùn ẹ jẹ́ àmìfẹ́ ìlú wa ẹ jẹ́ àgbé ìlú sókè torí ibi tó bá ti di ẹ o máa gùn lẹ́sẹ̀ o máa gbani o máa ṣe tí o sì fẹ́ tó jẹ́ pé owó owó gírígì gírígì pèépèé yìí náà ní. ó lè bá nǹkan jẹ́ ṣùgbọ́n ilé yóò ní bàjẹ́ kábíyèsí ọlọ́run ó lè aṣọ yín nìyẹn láṣẹ tọ́lọ̀ fi dáyé wọn yorùbá eléyìí nation eléyìí kò ní bàjẹ́ ẹ tó bá gbà ẹ tó bá gbà èrò ẹ láyé ẹ máa bàjẹ́ bí òun sí mọ́ tó bá gbèrò pé kí yorùbá nation bàjẹ́ <laughs> tí provisional government bá ti bẹ̀rẹ̀ tí gbogbo ọ̀pọ̀ tá a fẹ́ ṣe ẹ̀ka para pagar ilé tó ń gbé ọlọ́run ló mọ iye tí ilé tó ti ń gbé láti ọlọ́run ló mọ money má ṣe ló máa máa ṣe torí kò nífẹ̀ẹ́ rẹ̀ tí òtúbà tí ò bá nífẹ̀ẹ́ rẹ̀ kí ló yẹ fẹ́ nífẹ̀ẹ́ ọmọ làkejì kí ló kàn èèyàn kan bá kú lẹ́gbẹ̀ẹ́ sórí ni olófúnra rẹ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ ayé rẹ̀ ò ní mínì sí so kí ló ṣe fẹ́ káyẹ lómi ní mínì sóun. ẹ jẹ́ ká ṣe ẹ̀yin bàbá rẹ̀ dìde o ògbó yẹn wà nù yín ó wà nù yín dáadáa ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú lọ́sùpẹ̀yà ó ní that will be done on earth as it is in heaven. kí ìjọba báwọn ṣe sọ yorùbá yẹn lọ <laughs> brọ́dà mi. ẹ ṣe sà God bless you. ṣé ó mọ̀ pé pọ́sibù wọn ṣe sọ bẹ́ẹ̀ náà pé bọ́n ṣe ń ṣe lọ́wọ́ a máa ṣe ládàáda náà láyé ó mọ̀ òun làwọn ìlú tá a lọ káàkiri o àìsí yẹn náà mọ̀ náà ń lò ni wọ́n ń gbégbá ayé tó easy náà mú nǹkan kan lé wọn ti ẹ̀rọ anybody. wọn ò rẹ́ anybody rárá rárá kọ́ jẹ́ kọ́ ṣe fàájì wọn kọ́ lọ́ọ́ lè dé kọ́ lọ́ọ́ dé náà kọ́ ṣe àṣe nǹkan tó ní mínì wọn àbúrò kankan lè rárá àwọn obìnrin dẹ̀ ń ṣe à ń gbìyànjú à tó bá jẹ́ lórí ìrìn àjò Yorùbá nation yìí ni káì ọlọ́run o à obìnrin dúró tán mo sọ̀rọ̀ láti sọ láti sọ pé ẹ̀yin ọkùnrin ọ̀rẹ́ oh my god ee eh, eh. ṣùgbọ́n àwọn ọkùnrin tó dúró fún àwọn ọkùnrin tó dúró fún ìmúra yorùbá twenty twenty two wọ́n dúró ká o wọ́n dúró ká àwọn obìnrin là ń ṣe o àdúró torí kò ṣeé dúró wà wò ní dúró wò ṣùgbọ́n gbogbo nǹkan tó fi dàgbẹ́ ní pé ìrò ó díẹ̀ káàtó lẹ́ńlá nínú ẹ̀yìn ọkùnrin wa ẹ dìde ẹ lè ṣe é ṣé ó dá gbogbo tó ṣẹlẹ̀ yìí ni ẹ lòmí ìrújú ara ẹ̀ ní ìdúkorojú ẹ̀ báyìí àgbàdẹ máa sọ pé ìyàwó ẹ̀ ń ṣe ṣìnà mo tiẹ̀ gbọ́ kan tó jẹ́ pé kò tiẹ̀ ṣe sọ ọ̀rọ̀ rádaràda wọ́n ní ọkọ àti ìyàwó mọ̀ pé ìyàwó ló ń ṣe púpọ̀ àbí kí ṣe púpọ̀ náà ń ó ń ṣe prostitution àtijọ́ máa sọ mo ní ọlọ́run wọ́n ti gba ògo tó wà ní ọkùnrin yẹn pátápátá wọ́n ti pa wọ́n ti pa ọkùnrin yẹn sáyé ègbó tó wà nù ẹ̀ wọ́n ti pa pátápátá ogun náà sì kú máa yọ ọkùnrin ó wà mẹ́ kókò rìn àwékè náà ni kó dẹ̀ rẹ̀ stọ̀ ẹ̀ padà á rí bó ṣe máa dìde àá ọlọ́run ti ṣèyanu ẹ̀yin ẹ̀yin bàbá wa iṣẹ́ pọ̀ tẹ́ máa ṣe torí àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn tó jẹ́ pé mo mọ̀ pé kò tẹ́ yín lọ́rùn ibi tí ẹ láàrin àṣírí tẹ́tí máa mọ̀ pé ògbọ́n náà wà nù yín ẹ mọ̀ wípé tí nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ bá ṣe inú yóò kí dùn. ìpàdé ilé ìbá bẹ̀rẹ̀ tán kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ dìde tán. so ìgbádùn yẹn á máa wà títí end of time báwọn náà lọ ń gbádùn táwọn ẹni ẹlẹ́ni ṣe lu tiwọn àgbọ̀nàgbà kan ṣe àgbọ̀gbọ́ yìí ṣe àkànbátàn wọn ni àwọn náà ń gbádùn bẹ́ẹ̀ káwọn tiwa yìí náà máa gbádùn títí end of time wọ́n ṣe máa ṣe tí ò ní sí nǹkan tó máa interrupt ẹ̀ torí ọdún tí ìyá yẹn ti wà ó ti pọ̀ jù bí kí ọkọ wá ní ẹ ìlú ẹ eh, gbà ìlú ọkọ gbádùn ọdún mélòó kan á ah! Ọlọ́run ní jẹ láìláì wọn wá tún bẹ̀rẹ̀ sí ní nǹkan bàjẹ́ kò ní bàjẹ́ o bí ò ṣe ní bàjẹ́ yẹn gan tí call opportunities máa wà tí playing field máa level tẹ́tẹ́ tó bá fẹ́ máa lówó lówó lówó ló àmà ni ẹ tó bá fẹ́ lówó ọ̀bá tún ni kò ní tó bá choose láti become olóṣì kò ní sí ìyá gan tó bá gbìgbì ṣáàdì pé kò ń fẹ́ kíyà jẹ òun nìkan ló kù fúnra rẹ̀ ló máa tù sẹ́ o kò sí pé kò síṣẹ́ kò sí pé mi ò lọ lè wé láti level eh, zero level one títí dé yunifásitì first degree ṣá ọ̀fẹ́ ni nílẹ̀ Yorùbá pẹ̀lú àṣọ náà lọ́dọ̀ nìyẹn torí Yorùbá ka education sí káwọn tó ń pera wọn páwọn ní education lọ́gbọ́n ní Yorùbá ti ní education ìran yorùbá lómi púpọ̀ náà àwọn tá à ń sọ yìí ètò ìbọn wá wọn wá ráàpù pépà ìbọn ń pè lóríṣiríṣi wọn wá tún transfer fún wa ìrọ̀ náà kó ṣàánú fún wa. ṣebí ẹnu ìjọba tí àìtí mo sọ pé ṣamazan ló ti ń lò ó sí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá wọ stọ̀ tí ẹ̀ ní ìgbà tí rí ẹni gbòdì ẹ̀kan máa wọlé èmi ò máa ti mórí chris láti wọlé àwọn stọ̀ yẹn kémi má rí yorùbá sọ̀rọ̀ mi mà láìkẹ́ èmi ò bá wọ kọ́ bá ti fẹ́ ọ̀ àrùn ọ̀lẹ́ra dẹ̀ jáde mo sọ fún ìbò commission báwa yorùbá la ní kíní technology oníbàwò ni mo níbàwò ni kíni àwa la ní wa ló ń kó ọjà síta bẹ́ẹ̀ pé wọ́n ti wo o bá mú kó fowó síbẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wá dẹ̀ máa lọ ìran wa ní àwa la ní ẹ lọ́rùn ṣẹ̀ṣẹ̀ tọ́lẹ́ wá gbé sínú apps àbí kílẹ̀ gbogbo technology o. tẹkinọlọjì tẹ̀lé yorùbá lónìí àìmọ̀ ilé jẹ́ ti yorùbá. so kò yẹ ká pé àwọn sọ pé yorùbá bẹ̀rẹ̀ àwọn ni ó fẹ́ dà dàrú níbo ẹ́ ládùúgbò ìyà tó ti wà lẹ̀ ọlọ́run níjọ́ o ọkàn wa láti balẹ̀ àní sick ṣùgbọ́n tó bá dàbẹ́ pé òtútù ọ̀fẹ́ ni the best ìdẹ́nu ogun pátá sọ the best the best ni education the best healthcare the best but education wa máa organic nǹkan tó máa pé wa la máa kọ́ nǹkan tó jẹ́ tiwa nǹkan organic tó jẹ́ rere fún ìran wa òun la máa fi ṣe education tiwa iye òní pé adẹ̀ tún máa wo ti àgbáyé náà lókè kí ni àwọn nǹkan tó a nílò láti mọ̀ ní ọ̀dọ̀ wọn tá a fẹ́ ṣe èdè wa dẹ̀ ní èdè wa straight Yorùbá ni kò Yorùbá ni teaching Yorùbá lẹ̀ exam Yorùbá ni gbogbo ẹ̀. kò sí pé ọkọ̀ ń láti kàwé kò kàwé kò sí yẹn bẹ́ẹ̀ kò sí pé bóyá èèyàn kan fẹ́ sọ pé òun ní ọgbọ́n kan ìmọ̀ kan kò lè lò gbogbo àwọn tó ní ọgbọ́n ìmọ̀ ewé àti egbò gbogbo ẹ̀ lílò gbogbo àwọn tó ní ọgbọ́n ìmọ̀ Yorùbá lílò everything gbogbo ẹ̀ la máa gbé padà la máa gbé lárugẹ Ọlọ́run ló ṣe fún wa náà ó ṣàní ìdíkó tó kọ́ àwọn baba ńlá wa ẹ jọ yín bàbá wọ́n jọ ẹ wọ́n mú yín ó wà nù ara yín ó jáde ìfẹ́ òtítọ́ fún ìròyìn fún fún tẹ̀ ń ṣe ẹ jẹ́ kó máa lẹ́ gbé bẹ́ẹ̀ kó continue tó ṣe pàtàkì ní pé tí ìjọba Yorùbá yìí ti bẹ̀rẹ̀ yìí oore yẹn ká ti bàbá yìí kò gbọdọ̀ wá ẹ̀ǹdù kò gbọdọ̀ kò gbọdọ̀ wá sópin kò gbọdọ̀ wá sópin òfin tàbádẹ̀ fílẹ̀ láàrin ara wa láti tẹ̀lé especially ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ gbé àpótí ìbò àbí contest nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn mo wà surprise wọn láwọn kan ẹ̀wọ̀n ra kù ẹ̀wọ̀n ra kù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí owó rẹ̀ pín ní tó fi lọ́ ra kù ṣe ṣe owó ẹ̀ ò ta rárá tó yẹn ni tó fi lọ́ sanwó ipò àbí nǹkan ò ta ẹ̀dẹ̀ tó fẹ́ máa fẹ́ gbogbo nǹkan burúkú tó ń ṣe ní nàìjíríà ẹ má gbé wọlé yorùbá ẹ jẹ́ kí kọ́ opportunity wà á ṣèbí lọ́dọ̀ alá amẹ́ríkà bíi by state tó jẹ́ pé ọmọ ọmọ ọdún mélòó ni náà ó na bàbá bàbá àgbàlagbà mọ́lẹ̀ ìyẹn dẹ̀ ti wà ń bẹ̀ látijọ́ yìí òun bẹ́ẹ̀ ó sì wà ní high school o tó mọ àgbàlagbà yìí o ìgbà tó present ara ẹ̀ dáadáa nígbà tí òde ṣe pé wọ́n táìbà ní àlọ́ one hundred million wà fẹ́ máa ta àgbọn àtàkàrà wọn ni kí ló kàn mí mo mọ̀ ọ́ rí gbogbo ó lọ wọn ni ṣé mi block wọn kọ́ máa ṣe nǹkan tó fẹ́ ṣe ṣe bí nǹkan tá à ń ṣe rí kíkó gbọ́ everybody kó ní call opportunity kó má di pé màmá fowó ṣe kankan abẹ́wò àyè làbọ̀rọ̀ máa lọ fowó gbà kankan ẹ fẹ́ fowó gbà kù ẹ fẹ́ fowó gbà fọ̀m ẹ fẹ́ torí kíni ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ sáàbù lú ni ẹ fẹ́ lọ fi táìmì yín ọgbọ́n yín ìmọ̀ye ẹ fẹ́ lọ fi sáàbù lú ṣé ẹ kí ìlú tún ní yín lára ṣé ẹ kí ìlú ní yín lára láti lè fẹ́ sáàbù lú ṣe contribution yín ọlọ́run pè pé ká lọ jíṣẹ́ fún àwọn ọ̀rọ̀ yín láti lọ ṣiṣẹ́ kan ṣó yẹ kí ìbú wa máa sọ pé ẹ ẹ láti lọ one hundred million wá ní ẹ láti torí kíni owó kíni ìwọ tó fẹ́ sẹ́ẹ̀fù àwọn èèyàn àá adẹ̀ní ká ṣe dáadáa bẹ́ẹ̀ ẹ jẹ́ àtó dáadáa ẹ jẹ́ àṣẹ dáadáa eléyìí tí wá sí ìmúṣẹ o kò sí nǹkan tó yẹ láṣẹ ti ọlọ́run mo kí gbogbo ẹ̀yin bàbá wa pátápátá gbogbo ọlọ́run nínú ayé yìí kò ní kú kò ní parun láíláí gbogbo tó wà ní ìsápamọ́ ọlọ́run máa gbé dìde máa gbé jáde nínú yìí ẹ̀yin bàbá wo ní ayé ògbà twenty twenty two ni mo sọ o gbogbo ẹ̀yin ọkùnrin lẹ ń jẹ́ bàbá gbogbo ẹ̀yin ọkùnrin ọmọdé àgbàlá gbogbo ẹ̀yin bàbá wa ni bàbá wa lẹ jẹ́ gbogbo ẹ̀yin ni mò ń pè ń bàbá ojú òní tì yín o ògbóyè òní parun láíláí gbogbo tó dàbí pé ó dà yẹ kó sápamọ́ yẹn ọlọ́run ti pè dìde ó ti rise ó ti shine ọlọ́run máa wá fún yín ní ìfẹ́ ọlọ́run máa ṣàánú yín tẹ máa fi rí ògo tó wà nínú yẹn tẹ máa rí awakening tẹ máa restore ẹ̀ kó gbọ́ náà lè jáde padà nù ayé yìí ẹ lè jẹ́ aṣíwájú olórí tẹ jẹ́ kí ni má máa bàjẹ́ wípé ẹ̀ẹ́dẹ́tọ̀ yín ṣe kí ni má máa bàjẹ́ pé rí ààyè yín ṣe kí ni má máa bàjẹ́ wípé nǹkan tí ẹ fẹ́ ṣe ẹ ń ṣe nítorí ìdínkù àbí kejì wà nínú ògo Ọlọ́run nínú ayọ̀ nínú ìdùnnú inú yín máa dùn ayọ̀ yín máa kún kalẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún wa o àríra wa pẹ́ o lágbára Ọlọ́run nínú ayọ̀ nínú ìdùnnú máa máa gbúra ara wa ojú òní tiwa àníṣe àṣetì àníṣe àṣedànù lágbára ti Ọlọ́run kò sí nǹkan kan tó lè yọ yorùbá nation yìí tó lè gbèlú rẹ kò sí orú ẹ kò sẹ́ni náà kò sí nǹkan náà láyé àti lọ́run ó ti wá sí ìmúṣẹ torí ìyá yìí Ọlọ́run ló ti tó gẹ́ kò gbọ́dọ̀ continue provisional government máa wá sí ìmúṣẹ o gbogbo àwa ta dẹ̀ ta ní idea ta fẹ́ sọ pé a ní nǹkan kan ta fẹ́ ṣe àwa náà fẹ́ ṣe àwa náà fẹ́ ṣe ẹ kọ̀ sáwọn tó wà ní orí fundraising wọ̀nyí ló bá bá ní kẹtù kàn sórí black lion ó ti di ṣẹ̀rùbà yín ṣẹ̀rùbà wọn fún gbogbo yín àyà yín tó máa máa já ní orí yín máa dàrú so ẹ kàn sí nínú àwọn tó wà ní orí ẹ eh, fundraising táwọn ṣe ní non-stop wọ̀nyí lọ́dẹ̀ ń ṣe lójoojúmọ́ marathon ní weekend during the week wọ́n sì ṣe náà continuously ẹ kàn sí wọn a máa ṣe pọ̀ a máa jáde pọ̀ ó dẹ̀ máa wá sí ìmúṣẹ ògo ni fọlọ́ ayọ̀ wa máa kún kalẹ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ fọkàn balẹ̀ mo sọ fún yín àárọ̀ ń dá mi lójú ó ti ṣe rí fún mi náà ẹ̀rí wà lẹ̀ náà gbogbo àwọn tó dúró ń gbà nínú àwọn náà ṣáàrí oore bẹ̀ wọ́n jẹ́ ìsìn sókè alóde aláṣepé lọ́nà ó ti bẹ̀rẹ̀ ilé wa parí ẹ̀ ẹni tí òye ni òye <laughs> ọlọ́run ti ṣòro ilé kò yí padà ó máa ń sì múṣẹ à ń bọ̀ àti dé kò sí tó bẹ́ẹ̀ yẹ a máa jáde pọ̀. lọ́tẹ̀ yìí àwọn ẹ máa fetí sí rédíò ìjìnlẹ o torí oríṣiríṣi àwọn nǹkan tó dáa tẹ́ máa gbọ́n bẹ̀ ẹ ṣe àdúpẹ́ mo kí gbogbo ẹ̀yin bàbá wa o Ọlọ́run jẹ́ kí ẹ ayé gbogbo o ẹ ṣe o pẹ̀lú God bẹ́ẹ̀ ní ìgbàgbẹ́ nínú òmìnira Yorùbá twenty twenty two ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ni mò ń kí ẹ̀yin ni mò ń kí à ń celebrate a máa máa celebrate dáadáa títí ayé máa fi parẹ́ ni. ṣé ẹ rí mo fẹ́ kí ẹ rántí mo fẹ́ kí ẹ rántí ipò tí ẹ wà.